ipa táwa tá a mú dìmú níbẹ̀ ni wípé bí ìgbà téèyàn fa ẹjọ́ àjẹsùn ká <laughs> òun lọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yorùbá wọn ní tàǹdì lálẹ́ òjò dá tàǹdì tàǹdì ló tún wọ̀ ìyàwó ẹ sọ ìfẹjọ sọ yẹ ibi tẹ́lẹ̀ ọ̀ka lọ bẹ́ẹ̀ gan. ibi táwa dúró sí ni wípé nǹkan tó bá ń jáde níbílẹ̀ nípínlẹ̀ níbílẹ̀ níbílẹ̀ ní agboolé hmm. ibi tá a kú láti tá a ti kọ́pì constitution tá a ń lò yìí bí mo bá rí bí mo bá rí petrol nínú ilẹ̀ mi lágbègbè mi ìjọba ò fún mi láṣẹ̀sì kí n wà hmm. tó o bá sì wá ó yọ owó tó ná lé lórí èrè tó wá kù yẹn á wà gbé kalẹ̀ wọ́n sọ̀bẹ sí i nínú ọgọ́rùn-ún nínú ìdá ọgọ́rùn-ún èdè tí ó kàn mí lè má ju mẹ́wàá lọ. lẹ́yìn tẹ́ ẹ ti yọ èrè bọ́sà nípìn bẹ́ẹ̀ yọ owó tí mo ná yẹ mọ̀ pé tá a bá sọ pé tax owó orí owó orí owó orí kì í ṣe gbogbo owó ni wọ́n ń yọ owó orí ń bẹ̀ èrè tí wọ́n bá rò tó jẹ lórí nǹkan tó ṣe tàbí nǹkan lẹ́yìn tó ti tó ti yọ owó oúnjẹ rẹ owó tó fi bọ́ ẹbí tó fi bọ́ ara èyí tó bá kù ni a ti yọ tax so tax yẹn láti wá yọ ti ìpínlẹ̀ láti yọ ti ìbílẹ̀ láti yọ ti federal nta ti ó ń ṣẹlẹ̀ ní àsìkò àwọn bàbá Awólọ́wọ̀ ni kálukú resources kálukú ló ń control ẹ̀ ntí rìbá ti sọ nìyẹn pé ẹ jẹ́ ká padà ṣẹ̀ṣẹ̀ àárọ̀ kí kálukú eh, eh, eh, ìbílẹ̀ kọ̀ọ̀kan local government kọ̀ọ̀kan wọn ó mú thirty percent nínú ọgọ́rùn state ó mú twenty five percent region ó mú twenty five percent twenty tó kù federal ṣe mọ̀ pé ìlọ́po ló wá hmm. a bá ní a ṣe nǹkan tax ni o vat ni o gbogbo nǹkan àlùmọ́nì tá a rí ní agbègbè ibì kan o a gbogbo ẹ̀ lọ sí federal ó wàá máa mú wọ́n wàá máa pín pé ètò kan ọ̀ ni hmm. ètò kan wọ́n ni. ẹni tí ò ṣe rárá gan ni ó tún jẹ jù torí pẹ̀lú constitution tá à ń sọ local government ni wọ́n fi ń pín nǹkan local government wọ́n sì lò bí ilẹ̀ ṣe pọ̀ sí ni mo rò pé comrade náà sọ lẹ́bí ìgbà kan àpọ̀lọpọ̀ náà ló sì ń kin lẹ́yìn pé níbi gbogbo òbí ní gbogbo òlú láyé ní gbogbo agbègbè láyé àwọn tó bá súnmọ́ odò lèèyàn ti pọ̀ jù ṣùgbọ́n ti wa aṣálẹ̀ lèèyàn ti pọ̀ jù. kí ló dé tó fi jápá aṣálẹ̀ lèèyàn pọ̀ sí. ẹbí ṣe bí tí ìwé bá sọ náà níbi a ti rí Jairo Smith àbí kíníkan ló ní aláwọn àwọn sensors àwọn ríìgì ẹni election káwọn eléèbó tó lọ wọ́n rí ìgẹ̀ ni àtìgbà yẹn náà ni àwọn òkè sí ti náà sì ti àtìgbà yẹn ni àwọn tó wà lókè ọya àwọn tó wà ní aṣálẹ̀ náà ti ń pọ̀ jà wa tá a wà lẹ́gbẹ̀ẹ́ létí odò lọ. tẹ́lẹ̀ fi ń yàn wá jẹ́ di ìsìn. fi ń yàn wá jẹ́ di ní pọ̀n ní bá ti pa gbà pé ilé ẹjọ́ tílé ẹjọ́ lókè dá ọ̀dà ètò àtúntò ìjọba ọ̀dà padà sẹ́yìn ni kò mọ̀ tẹ̀síwájú. Si wọ́n dẹ̀ jẹ́ ká mọ̀ wípé ní two thousand and eh, fourteen tí a gbé àjọ àgbérò kan kalẹ̀ àwọn àjọ àpérò yẹn fẹnu kò wípé ohun tí wọ́n pè ní ìjọba ìbílẹ̀ kí wọ́n ti ẹ̀ eh, kí wọ́n rìmúfù àwọn ìjọba ìbílẹ̀ yẹn kí wọ́n rìmúfù ẹ̀ kó no constitution kọjá pé inú agbára state ló máa wà láti create number of local government tó bá wù wọ́n bá ń create ìjọba ìbílẹ̀ ní Kano tó ń kọjá ntí ọ̀nbẹ̀ kí population Èkó sì ju ti Kánò lọ ṣé jìbìtì díẹ̀ ṣe kọ́ wà ń bẹ́ẹ̀.